ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار فيا عباد الله الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي بقف ولو قديم أخيرا máa láhúkọ̀ tó mú bí tàdá. Ọlọ́ọ̀bá tí ọdúpẹ́ fún yìí, o náà ni ọba kan ṣoṣo. Ọdímọ̀ ní àkírọ̀ máa láhúkọ̀ tó mú bí tàdá. Ọba tí ò nígbà kan tó ti bẹ̀rẹ̀ ìjẹ́ ọlọ́run ọba rẹ̀ sẹ́nìkan ò lè sọ pé bàbá yìí ni. Wọ́lá mú tàhá tafúnà dùn ó wáyé bí kan ó. ولا منتهى تفناته ويبقاه ó yàtọ̀ pé kéèyàn kọ́ gbà pé kò ní bẹ̀rẹ̀ kò lópin ni téèyàn bá rojú lárojù èèyàn lè tara bẹ́ẹ̀ tó sọnù wàlá kọbílà hajjọ́ wàlá hajjọ́ bá àjábọ̀ Àwọn tàà jókò yìí, àwọn kan ti lo ayé ṣíwájú ti wá. Wọ́lá kọ́bílà bó ṣáyọ́. Táwà bá tún sí mọ́ láyé àwọn kan tó ṣe ń bọ̀ wá lo ayé. Wọ́lá kọ́bílà bó ṣáyọ́, wọ́lá ṣáyọ́ bá àdàbò. Ẹnìkan ìgbà tó bá tún di pé gbogbo àwọn tá ń ṣẹ̀mí yóò tún ṣẹ̀mí mọ́ kò tún sẹ́nìkan tó tún fẹ́ ṣẹ́kù àfọlọ́hun. wọ́n láàmì sílẹ̀bù kájọ ìyẹ́dùn mọ́ dámà àyàbọ̀ wọ́n kí ló dé gbogbo àwọn èèyàn tí wọ́n ń wáyé ọ̀ṣà ń bá wọn fílẹ̀ lọ wọ́n bá wọn fílẹ̀ lọ gbogbo pípẹ́ láyé rẹ̀ ó nígbà ó ní gbèdéke kò sí pẹ́ nìkan pẹ́pẹ́pẹ́ ó pẹ́ títí àbí kó pín jọ kan. ọkùnrin ìlàdí nìkẹ́ ìrògbò ìfọ̀nwà bá ti lọ́ọ́. Àmọ́lá nìkan ṣoṣo yìí náà ni gbogbo àbàbá ńlá kú wa tàná tí tó. ti ń jẹ́ ọlọ́run kó tó dà níbi wa Adam sí àwọn àrọmọdọ́mọ rẹ̀ náà tí Sátán pè ní Jésù náà jẹ́ kan nínú àrọmọdọ́mọ Adam. Wàlá mi fìlà kàmá ṣayáàbò. Ó ní kánlọ́ba tó ń dání kan jọ́lọ́ ọba rẹ̀ o. Wọ́n là mí ti là ó. Ayọ̀ ìyẹ́dó mú kàmá ṣayáàbò. Gbogbo nǹkan mi tí wọ́n bá tó ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run irọ́. Fàkúlù ìlàdí nìjẹ́ ìrọ̀rọ̀ fáwọ́pà sí lọ́ọ̀dì. Ìwọ náà má ba wọn nígbàgbọ́ nínú pé nǹkan mi àbẹ́ nìkan tó ń jọ́lọ́run lẹ́yìn ọlọ́run Allah kan ṣoṣo. Fàkúlù ìlàdí nìjẹ́ ìrọ̀rọ̀ fáwọ́pà sí lọ́ọ̀dì. Ẹlòmí ilé ní ṣùg

Ogawa kpatakpata pátápátá ní ṣe ànábíwa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà là ń bẹ́ẹ̀ fọ́bọ̀ aṣàlékún yọ́nú rẹ̀ fún àwọn aṣíwájú wa àwọn náà àwọn sàhábà gbogbo wọn látòkè délẹ̀ ni àpọ́nlẹ̀ ni ni wọ́n ẹni ẹni ọ̀wọ̀ ke kò sẹ́ni àbùkù kankan nínú bẹ́ẹ̀ náà ni kò ṣe sí nínú àwọn tí wọ́n tún tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn àbí bá kó jọ kó ṣàwáyí náà lẹ́ni eré kó já fẹ́sì ju àwọn ẹni eré tàná tọ́lọ́ náà kó gbà tó bá yọrí ẹ̀ lọ́mà tó nítọ́ ẹmà kú iṣẹ́ ẹkú ìnáwó yíò ẹkú oríire ẹkú àṣeyọrí o àkín kọ́ngrátì ọmọ tí ò sí ìparí education ẹ̀ ó wà ní 200 level náà wà lọ pé gáhùn sọ́nà ó débìlà àwa ní congratulations àti àkórí oríire ti kí ni kò ìṣàṣeyọrí ìta náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé yìí sínú wá ń tọ̀pá àárí

wọn pa àwọn àgbàlagbà tí wọ́n pàtàkì alùkùránì kan tún ṣe lè ráyè ní rásìkò yìí àbí ọlọ́run kọlọ má jẹ dàgbà yẹ̀yẹ́ o mú kí àwọn bàbá wa táwọn ayáwa náà àdàgbà yọwọ́ kọ́wọ́ ọlọ́njọ́ má jẹ́ ó kàn yín o irú agbótá àti báyín lè ní rèé àdáwọ̀ tó máa wá mú wa báyín kan wá ní fídíò tí wọ́n sẹ́ndì yẹ́ orí ní bàbá tó wá sí program wá ń jọ yẹn àwọn náà wà lẹ́yìn ìgúnnukó yẹn ah, ọlọ́bá fi rú rẹ̀ kàn yín o ẹ̀mọ̀ ìyá yẹn ni ah, àwọn náà rú apẹ́ yẹn tán wá sánjà yẹn ìyá tajọ jókòó ń jò ní tajọ pọ́wà sí ọlọ́wà o àdánwò tí ma tún wá ń gbé ní dórí òkè tí a náà wá sọ dé bá àwọn náà àfihàn fi bẹ́ẹ̀ náà ni mo kí àwọn elétò látorí àmìrò àti ìmáàmù wa àti gbogbo eyi ọmọ ayá wa ní Federal College of Education ní òṣìẹ́lẹ̀ ń bí fún iṣẹ́ takuntakun ilé ìtọ́lọ̀wọ̀n bá ń jẹ́ kẹ wa ẹ̀yìn àwọn arípẹ́ nǹkan pàtàkì ju ń tẹ́wàá ṣe ń bí ìlọ̀ onítọ́lọ̀ torí rẹ̀ dáyín sáyé وما خلقت الجن والإنس إلا ليعبدون Ọlọ́ni tó ń torí ẹ̀dá yín sáyé àtẹ̀yìn àtẹ̀yìn, ó ní kìí ṣe torí nǹkan méjì o. Ọlọ́wọ̀ dáwà wá síbí nítorí kálẹ̀ wá kọ́lé, kálẹ̀ wá ara lẹ̀, kálẹ̀ wá ara mọ́tò. Ìyẹ́ kan opportunity rẹ̀ jọla fi ń ṣe, kìí ṣe túláàsì pé mi gbọ́dọ̀ má kọ́lé, kìí ṣe pé ọ̀rán yẹn ní àà dandan ní àfikẹ́ mínà dé ìlú òyìnbó bọ̀ dandan kọ́ ni gbogbo àwọn eléyàn. wà máa kọ́lákọ́ tún lè dínà wà máa kọ́lákọ́ tún lè ẹ̀ẹ́sà wà lè dínà ìlà lè yà àbúdó. wà máa kọ́lákọ́ tún lè dínà wà lè ẹ̀ẹ́sà. dínà wà lè ẹ̀ẹ́sà ìlà lè yà àbúdó. aláàánú kó jẹ́ dandan tó ń torí ẹ̀dá wa sí bí ìlà lè àtàwọn ènìyàn àtàwọn àlejò ọ̀nà ẹlòmíràn náà wà lẹ́ ka nkọ kò sí kèfèrè láàárín tí wọn ogun ti gbọ́ràn máa uridu minhum min rizqin wa máa uridu an yut'imun ọlọ́ni tó ń torí ẹ̀dá wa síbi ṣẹ́kọ̀ lè wà sẹ́rin ó ní torí ká lè kírun ni o ká lè wá ni o ká lè ṣe káṣàlọ̀ alákàfórí orí wà tó ní kiri kára wa kanlẹ̀ fún ọlọ́run yóò ní tóun torí ẹ̀dáwà sí tàwà jẹ́ ń dí nìyẹn ni mo fi kí àwọn ọmọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tán ọmọ ya mùsùlùmí tó nínú ọgbà yìí ni mo fi kí pẹ̀ kú oríire ẹ̀yin dé díẹ̀ gbàgbé tẹ́ wá ṣe láyé ẹ jẹ́ kí ìwé gbẹ̀sìn mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ míì àwọn adé nínú ọgbà báyìí a ní jíjọ́ tó ṣòun rántí ìgbà tóun ti kínú gbẹ̀yìn ṣàtàn bá wà ní long vacation ṣàtàn bá lọlé ṣùgbọ́n activities náà gbà yẹn pọ̀ gan lè rẹ́jẹ́ ráyè kírùn rífẹ́ntà ń pè ní pé èèyàn rọmọlúwàbí rẹ̀ gbé láyé. jamalu li fata bí dínì ní. Kápèyàn lẹ́ni rí ọmọ dáadáa, olórí rí yàn. Kàmá lórí fàtà. Káàdì lẹ́ni yìí compete mọ̀ṣálá, irú ọmọ tá à ń fẹ́ rí. Kàmá lórí fàtà. Àwọn ọmọ tèmi ọlọ́njọ́ jọ lágbájá yìí. Kàmá lórí fàtà. Nǹkan tó jẹ́ quality àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ṣàfẹ́kù rẹ̀ lára ọmọ. Ní lábìlmánà sí bí. Ìdíèrè ìdíèrè ẹsìn ni ò. Lábìlmánà sí bí. Gbogbo àwọn òbí tọ́lọ́ ti fi ẹ̀sùn ra ọmọ ọlọ́run ẹjá kíra pa kú oríire. Kàmá lórí Bàtà ṣìmáyà ńlá lẹ̀ sí jẹ́ eh, protection. Ẹ̀sùn ló máa dáàbò bú ọmọ kúrò níbi gbogbo àwọn rádaràdá tó kún ayé lónìí. Kàmáàlù fàtà bí tí ní lábílmà náà sí bí i achievement òbí kọ́ ni pé ọmọ tèmi náà ti ra mọ́tò ọmọ mi ti kọ́lé. láti lè má náà fi bí. achievement ẹ̀kọ́ ni pé ọmọ mi náà ti appoint ẹ̀ wọ́n ti fún ọlá appointment. láti lè má náà sí bí. tí o bá ti tẹ́sí lára ọmọ yẹn kan tó fún ni tí wọ́n fún yẹn òbí yẹn á kàn jèrè rẹ̀ láyé ni حسبي ورتبات أهل الدين أسنى لمراتب ṣẹwàárẹ̀ bàbá wa àtẹ̀yìnyá wa tẹ́wà bí lónìí àtẹ̀yìnà tẹ́ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bí tèmi ṣe rí àjúra wa lọ́láyé ìjàkadì kọ́ ò ẹni tó wà lókè tí ń tí lọ́dọ̀ tọ́lọ́run àwọn tọ́lọ́ ń sí òkè lálákọ̀ọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn tẹ́sẹ̀ wà lára rẹ̀ ní ọ̀ òun ar-rutbatul ula 'inda Allah subhanahu wa ta'ala ìpele àkọ́kọ́ tọ́lọ́n fi ń válú èèyàn láyé tó fi rí pàwọn ilé ìyá àwọn èèyàn tẹ̀ nírí ẹ̀sìn ní ọ̀ tí ọ̀nà bá fẹ́ àṣẹ́sì èèyàn tí wà fi mọ̀ yí pé tẹ́sí ọba ti sí lára lọ́lọ́m sọ pé inna akramakum inda Allahi ọlọ́run ní àwọn ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run o náà ni àwọn olùpáyà ọlọ́run rí bẹ́yà ká dákẹ́ àwọn kọ́kì ìròjọ́ lọ́wọ́ كمال الفتى بالدين لا بالمناسب ìgbàgbọ́ wa dẹ̀ ni pé ńgbà tí wà sí ti bẹ̀rẹ̀ kò yẹ kó tún sí ẹjọ́ kankan mọ́ndé kankan. wàrú tí bá tu áhálì tí ní àsìnà límọ̀rọ̀ ti bí wàrú tí bá tu áhálì tí ní àsìnà límọ̀rọ̀ ti bí. ẹja sáré lu àsìkò díẹ̀ torí pé ẹ ti fẹ́ náà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí kákàn ṣera wa létí níwọ̀nba àkókò kéńkélé kó tó di pé ètò ń tẹ̀síwájú lónìí a ní ká gbéyẹ̀wò báwo ló ṣe rọrùn láti lè ṣe al-jam'u bayna shay'ayn a fẹ́ kọmbáyìn nǹkan méjì papọ̀ a wo ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ al pẹ̀lẹ́kọ̀ọ́ tayé ṣe nǹkan méjèèjì rọrùn ṣá tó lè rọgbọ abẹ́kọmọ wa mọ̀wé àdẹ̀fẹ́ kó gbẹ̀yìn náà nínú kéwú báwo la ṣe fẹ́ rí méjèèjì ṣe pápọ̀ tó lè máa jọra wọn àbí ìta lè ṣe ni pé tọmọ bá ti fẹ́ kéwú ẹfọ̀góhun tá ń pè ní ìwé fọ́mọ yẹn kò ní ìdíwé mọ́láyé rẹ̀ nìyẹn àbítọ́ bá bá ti fẹ́ kàwé ẹ má ti ẹ̀mẹ́nu bọ̀rọ̀ kéwú má kò tún tó rẹ́bí kéwú ṣe láyé ẹ̀ torí méjèèjì papọ̀ sójú kan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn sáré rẹ̀ lónìí ẹjẹ́ lọ mọ̀ wípé ohun tó jẹ́ nǹkan kò síbi tó dé tí torípé nǹkan tèṣù ló máa ń ba nǹkan jẹ́ ló máa ń dà nǹkan rú gbogbo nǹkan tọ́lọ́run ibi tó bá ti dé báyìí ibẹ̀ máa máa dáa ni tí nìkan bá ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ tọ́lọ́run bá ti kó mẹ́ nìyẹn torílẹ̀-èdè kan bá ń ṣùgbà tó ń tùṣẹ́ ẹ kíyèsí wọ́n pàtàkì tọ́lọ́run nínú orílẹ̀-èdè yẹn ètò ìjọba wọn ọgbẹ́tọ́lọ́run sókè tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kan ẹlọ́ṣàkéèsẹ̀ bójúbò orílẹ̀-èdè yẹn kí náà fi ń tukọ̀ ara wọn bẹ̀ wọ́n mú tọ́lọ́run sẹ́yìn pátápátá tọ́lọ́run sí nínú ètò wọn bẹ́ẹ̀ náà ni kó ní kálukú padà sínú ilé wa sínú ilé kan bá tòrò tọ́lọ́run bá ráyè inú ilé yẹn ni o sínú ilé kan tí áwọ̀ bá ń wáyé bẹ̀ gbogbo ògbà ìjàlé ní ìjà lọ́la ìrégbè lónìí ìrégbè lọ́la ẹlọ kíè sínú ilé yẹn wọ́n ò fàyè gbátọ́ láwọn bá nínú ilé ni ò إن هذا القرآن يهدي للتي هي أقوم ألا ألا يا قوم إبنتان كنا القرآن إن هذا القرآن يهدي للتي هي أقوم الله باتي واتي جاكا مويتي القرآن ورولون تباتي وانبي كان ومن بالانسي تباوا باندني يهدي للتي هي أقوم أولا تباوا وانبي القرآن أتون ṣe tọ́ bá gbádùn dáadáa tẹ́lẹ̀ tọba ti gbádùn tẹ́lẹ̀ alùkùránà tún àdìmọ́ bí gbádùn wọn tọ́mọ̀ kan bá gbárí tẹ́lẹ̀ tálùkùránà bá tún wọnú orí ẹ̀ a tún gbárí jù báwọn èèyàn ṣe rírù lọ inna hadha alqur'ana yahdi lillati hiya aqwam tọ́mọ̀ kan bá kú lórí tẹ́lẹ̀ táwọn èèyàn sọ pọ́mọ̀ yóò mọ̀wé akọ́kọ́kọ́kọ́ yé ẹjẹ́ kọ́ fà alùkùránì tẹ́lẹ̀ ọpọlọ rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run orí àjí. iná àzàlùkùránì yahadi lílẹ́tì ìyá àkọwà. tẹ́lẹ̀ ẹjẹ́ kọ́kọ́ mọ̀nà wípé ẹ̀kọ́ ìwé àtẹ̀kọ́ alùkùránì ó rọrùn láti kàn báyìí. wọ́n yóò bá ṣírò ní múmi ní ìnàlẹ́bí náà yà ámàlú náà sọ̀ọ́lì ha ṣe kàbí sí jáwá sáré lélẹ̀ ní díẹ̀díẹ̀ àkọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ti ṣì á tó bọ́pọ̀lọpọ̀ bàbá wa tàná ṣe tó ètò ìwé nígbàkan tọ́pọ̀lọpọ̀ àwa yìí náà sáà fi bẹ̀rẹ̀ primary school ètò ọwọ́ ẹ gbọ́dọ̀ ni tọ́dẹ̀gbọ́n bàbá àtàwọn ọ̀yá táwọn olórí ìjókòó yìí bọ́pọ̀lọpọ̀ náà ṣe lọ nìyẹn primary school nígbà ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ tẹ́tí tí wọ́n ń sọ yẹn àwọn àwọn ọmọ tá a bẹ̀rẹ̀ léèwé ńgbà náà gbogbo wa láti mọ̀ ọ̀rún pè láti mọ̀ kọ́mọ̀ ṣe láti mọ̀ àlàwà láṣe láti ń ka kéwú láti ń gbé àwọn kan ọ̀là láwọn àfáàfin máa ń hàn kéwú fún mọ̀ nǹkan kọ láti lé a mọ̀ kéwú kọ a mọ̀ ká ìwé ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé kéwú torí pé kò sọ́wọ́ gbọ́dọ̀ tẹ́tí kọmọ tó bẹ̀rẹ̀ lè kéwú ṣùgbọ́n ọmọ kó bùkátà kọwọ́ tẹ́tí kọmọ tó bẹ̀rẹ̀ tó rí ṣùgbọ́n lónìí 5,000 ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òfin kéwú bẹ̀rẹ̀ mọ́ ọmọ tó ṣì ń di pápásì fún ó ti bẹ̀rẹ̀ skú a ní crash kó wọn jọ sídè kan a wá gbẹ̀ nìkan pẹ̀lú wọn a máa sunkún bí ọmọ ajá tó bá ti wá sún yẹn náà a nà tó máa nà ní wájá tó máa jáde kan lẹ́jẹ̀ kan lọ́tún fi máa sùn Ìlọ́ àìjọ́ fàílìmù lè fi kiri afúdọ́lù bí i ti sáàzì fàílìmù bí ní afúdọ́lù bí i ti sáàzì. Torí ẹ̀ta àyàn bá ń ṣe fàárí pé ìnọ́lẹ̀jì lè báláǹsì sísẹ̀mù ọmọláyé, ó lè rẹ̀gúlẹ̀tì sísẹ̀mù wa lórílẹ̀-èdè ìmọ̀ ẹ̀sùn làwọn lè máa fi ṣe fáàrí pé apá ẹ̀ka láti ṣe ń tẹ̀sán ìmọ̀ alùkùránì náà lè máa sọ pé apá rẹ̀ ká láti tó orílẹ̀-èdè wa tó. ìzámà ìtàzà dù ilmi bí ilmi. ìbátọ́ pé mọ̀ wé nìkan lèyàn bá mọ̀ ẹwu àwọn èèyàn wa tí wọ́n kàwé kàwé kàwé tí o bá ti sí ìmọ̀tẹ̀sìn nínú ẹ̀ gbogbo ọ́fíìsì ẹni ẹ bá dé láyé

tásìkò òun bá ti tó gbogbo tó ń ṣe àtẹ̀tẹ̀ roundup ó ṣíwọ́ ọlọ́kírùn ó kí sọ́hátù zóòrì ó tún pẹ́ lọ́fíìsì ásìrì tún dé bá ń bẹ̀ ṣí yẹ̀ ló bóbìnrin lóbìnrin sùn wàkàmù tí bí yẹ wàkàmùtẹ́rì yẹ̀dí kò wà lákàbàbí. àwọn èèyàn lè máa pariwo pé ìmọ̀ ìmọ̀ ìmọ̀ pàtàkì ìmọ̀ pàtàkì. wàkàmùtìbí. ṣùgbọ́n ìmọ̀ jù mọ̀ lọ o. kàmùtìbí. ìkan ló pàtàkì jù nínú mọ̀ tó jẹ́ ọ̀ràn ọyàn fún èmi àṣẹ yìí. yẹ fún ṣùgbọ́n. tá a jẹ gbọ́dọ̀ pàtàkì fáwọn ọmọ wa. kàmí Ah, lọ́fíndà kọ̀ láyé tó dàgbà àlìmẹ́sì kí o wà láàájá mẹ́sì kí wà kámútọ́ irin yá ti rú wà láàtàbá sí ẹyẹ pọ̀ tó ń fò lókè àlèbí tàlèbí rí àṣáṣọ̀ wọn wà kámútọ́ irin yá ti rú wà láàtàbá sí ẹjá sáré wo nínú fẹ́ sáré yàn kankan yànnà náà kankan fún wa tíyàn bá kéwú tó kẹ́kọ̀ọ́ alùkùrán ó dájú ṣáká pé ó ti tí olórí ire ó ti dẹni tọ́lọ̀ ń yọnu sí ó ti dẹni àpọ́nlé àyàfi tó ń fúnra ara rẹ̀ bá wọ́ra rẹ̀ ńlẹ̀ ire ló ti kọ́kọ́ ṣe yẹn bá wá kàwé kìí ṣe ire o. kìí ṣe ọtọmátìkì o yóò dìtá ní oríire o àdìsọ́rẹ́jì pé kẹ má o àwa náà ń ka àwọn ọmọ ń ka o ṣùgbọ́n tá ń jẹ́ kó yé wa ní wípé to bá ti kéwú tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó kọ́ máa tó kọ́ hadith Ànábì sallallahu alaihi wasallam adi torípa àkọ́kọ́ náà ti kọ́kọ́ ní tó fẹ́ fi sí lọ́hùn ọlọ́run ní káwàá sùn láyé kí lábẹ́ fi sí ìmọ̀ Suratu Muhammad aya 19.

kò ní jẹ́ kó ráyè gbájúmọ̀ yí ẹ̀ à mo kẹ́yìn tẹ́yìn tẹ́yìn ògbọ́mọ̀ràn burúkú yẹn o. fa'lam annahu la láwùjọ lónìí ni pé àfáà mi tó náà kéwú tó yẹ pé ibi kéwú gan ni wọ́n ti mọ̀ oúnjẹ kéwú lóúnjẹ lónìí ọgọ́rọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọn kéwú

ẹ̀yìn kan wọ́n fúlò ẹjẹ́ tó bá ti lọ lídẹ̀ ẹ̀kọ́ náà wà pẹ̀lú kàfàrà nri àbí ẹ̀yẹ́kọ́ náà sọ ọ̀bọ̀ kó máa rẹ́ kó máa ṣe tó bá kàwé tán kò sí tó dìlọ́ kó máa ṣe léyẹn ọ̀nà ni kó máa dó kó jípa àwọn èèyàn ńláńlá ló máa ta kàmpálà ti ẹ̀ fún ẹ̀yin ògbó òyìnbó kò jẹ́ kẹrì sọ̀pláì àwọn ọmọ la ilaha illallah ibi tí a bá ti gùnkè èèyàn kí máa ń gbàgbé bẹ̀ lónìí ọ̀gbà tí ọba ti nígbà pé bẹ̀ sàn tí kìbá ti ṣe di díò dá ọlọ́run ní gbogbo àwọn tàájẹ́ mùsùlùmí ó ní ká kéwú ká mọ̀ wọn ọlọ́run ká kẹ́kọ̀ọ́ alùkùrán tàbá ti mọ̀ ọlọ́run ayẹ̀ṣẹ̀lẹ̀ mọ̀ ọlọ́run ọba sí òun

ọ̀ràn ọ̀yàn ní ọmọ wa kéwú ọlọ́run á bèèrè lọ́wọ́ gbogbo àwa òbí kí á mọ̀ pé ṣáàrán ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sà bá ara lọ́wọ́ ní alákọ̀ọ́rí wípé nínú táwọn ọmọ wa ní ká tún jẹ́ kọ́ kàwé ìwé náà irinṣẹ́ irinṣẹ́ ọlà irinṣẹ́ eré kan ní láwùjọ wa ń lò lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ ní di òbí lálẹ́kẹ́ àmọ̀ pé kílódé tó jẹ́ kọ́ ọmọ ẹ kàwé ṣùgbọ́n lọ́wọ́ á béèrè lọ́wọ́ òbí pé kílódé tó jẹ́ kọ́ ọmọ ẹ kéwú kílódé tó jẹ́ kọ́ ọmọ ẹ lẹ́sìn. ọmọ méjì lọ ti ṣetán ní yunifásitì ọmọ méjì lọ ti ṣetán ní Federal College of Education tí wọ́n ti ní eh, ìwé ẹ̀rí lọ́wọ́ pa àwọn náà ti kàwé wọ́n ti dé ẹlòmíì tí ẹ̀sìn ṣe fàárí òun ti produce phd méjì nínú ọmọ òun tọ́sí di dókítà ló jẹ́ ní òun ẹkú oríire táyé o bá ti lè kí nìyẹn ẹkú oríire táyé ṣùgbọ́n gbogbo fàárí yẹn òbí tí ó lè ṣe fàárí pé alhamdulillah àwọn ọmọ mi ti nẹ́ẹ̀kọ́ ẹ̀sìn ọmọ mi ló ń kéwú lọ́wọ́ tó ń gbọ́ yẹn mọ̀rùn-ún pílẹ̀ kùránì ni ọmọ mi ló ń ka Habibola

èyàn ti rẹ́ ni fẹ̀yìnlẹ̀ fún èyàn ti náà gbẹ̀yìn tẹ́yìn ṣe èyàn ti ní investment ńlá lẹ́yìn òbí ò wá nílé yìí inú ẹ̀ wá ń do wá ní mo talẹ̀ bí ó náà lọ léèwé ni ò dáná ẹ̀ṣẹ́ Nígbà tó sáré fi náà lọ léèwé, ó pàtàkì ayé fún jọ̀ọ́nú lọ nìyẹn. Bálí tó kí sí rú nàlẹ̀ háyà tàdúníyà. Ọlọ́ni ẹ̀ ṣe wá pàtàkì ayé tẹ wá ta ọ̀run ìfẹ́ráyé. Bálí tó kí sí rú nàlẹ̀ háyà tàdúníyà. Jáwá múlẹ̀ fún wa díẹ̀ díẹ̀. Al-akhiratu khayrun wa abqa. Inna hadha lafi suhufil ula. Suhufi Ibrahima wa Musa. Ṣé kàbílẹ̀ wà sẹ́yìn? Hayyakumullah. Nínú àwọn àǹfààní tó wà nínú ẹ̀kọ́ al ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn wa yìí, tó fi já sí pé kìí ṣe ẹgbẹ́ gbogbo ẹ̀kọ́ ìmọ̀ míì táwọn èèyàn ń kọ́ láyé àkọ́kọ́ nínú ẹ̀ ni pé yọ̀rọ̀bílì ìfàànà aláàfúnsílì ilẹ̀kùn lókè tọmọ bá ti kọ́ ẹ̀kọ́ ìmọ̀ alkùránì tó kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn wa tá ń kọ́mọ̀ yìí á tí ìyànmọ̀ láti níwàárí ọmọ tó bá kéwú tó bá hùwà dí òdá ẹ̀yìn bàbá wa sọ pé ìkó Ele sọ bẹ́ẹ̀ fún torí pé ẹsẹ̀ tí ṣan ìrètí ni pé ti ọmọ gan fi lọ́kùnrin lọ́mọ ẹni àbí lóbìnrin náà ti mọ̀ pé ẹ̀kọ́ kéwù ó máa ń tún ayé ọmọ ṣe ni lára àǹfààní ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn wa nìyẹn ó máa ọmọ yẹn á yàtọ̀ sáwọn akẹgbẹ́ rẹ̀ láwùjọ òun á níwà kò ní kóyà kò ní yàhànà kò ní yọ ní gánagánà kò ní yọ ní gbogbo ń ní ìwà rí apẹta rẹ̀ ṣùgbọ́n bá lọ kàwé ó wá ní gbèraga ó wá láfojúdi ó wá mutí ó ń fọwọ́ <laughs> jọ ń kọ́ wọn ní ẹlọ́run tó wà ní sábọ̀. rọ́bìlì ìsánà aláhùnsìnlẹ̀ olùkì. èèyàn kàwé ó wá jọ bí ìsànà okówó jẹ ẹ wọ́n sọ pé ṣe ń tó lọ kọ́ yunifásitì nìyẹn àá wọ́n kọ́ agbó èèyàn lè jíwé ọkọ̀ agbogbo gbogbo èèyàn ṣe lè sọ òdó kan sẹ́yìn òdó mẹ́ta tó dẹ̀ máa gbówó àáṣàlẹ́jẹ̀ pé àhá àwọn tó lọ ọ́fíìsì tẹ́lẹ̀ àwọn atrocity tí wọ́n kọ̀mítì ti pọ̀ jù èyí tún débẹ̀ àfáà àfàdẹ̀lẹ̀ yìí náà dẹ̀bí ní pọ́kàn wá máa balẹ̀ sẹ́yìn o torí pé àwọn èèyàn ní pé kan òun gbọ́dọ̀ túbẹ̀ ṣe ni torí tó kéwù tó tún ṣe ni lè fi máa rí bá ṣẹlẹ̀ láàárín ẹni tó ń ráwòrán àfà pẹ̀lẹ́ni tí ele gọ̀kadà eléyìí ele gọ̀kadà àbílẹ̀ ìwà mọ́tò eléyìí náà wà mọ́tò àwọn èèyàn máa ṣọ́ tó ń jáde lẹ́nu àwọn méjèèjì ẹni tó jẹ́ àfà tí wọ́n rápẹ̀rẹ̀ ìsìláre ẹ̀yẹn tó ń bá sọ àwọn ọ̀rọ̀ burúkú bá sọ́kà àmọ́ àfà lẹ́yìn ó jẹ́ kẹ́ ṣe Yọ̀rọ̀bí ìzánà aláhùsílẹ̀ olúkì. Ní àwọn ọmọ agbọ́rọ̀ ilé, kínú ẹ̀yàn máa wà dùn kórè ẹ̀yàn máa wà wú láti fi léyàn rí ọmọ èèyàn. Wọ́n yóò kọ́ wí mú àkàlà kọ̀ọ̀kọ́. Àwọn èèyàn ń jíyàn gbé wọ́n ń pààyàn. Clifford Dodge ń jò ní gbogbo ara gbọ́. Oríṣiríṣi àwọn tí wọ́n ń jẹ́yàn tí wọ́n ń ṣe pọ̀. Ṣùgbọ́n gbà tó ṣẹlẹ̀ sí Abdulrahman nílọrin, òkìkí kàn pé àá àfáà ẹgbọ́n bàbá aṣẹ́gbọ́n náà fà. ayata lamọ ìṣàkí wá àwa ó sí náà ṣàwá kúnlẹ̀ àlàmọ́. àwọn èèyàn ń jójú ẹ̀ sí ní gbòòrò ayé rí wọn ayé òkan mẹ́rin ìbàtẹ́lẹ̀ ha kíjọ mọ́lẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí post náà sọ pé ẹ́ news lélẹ̀ yẹn ẹlẹ́ha ha torí pé wọn ẹ̀sẹ́ ti rú ẹ̀ lọ́dọ̀ orú wọn ó ti gbà pé ìmúra yẹn ìmúra ẹ̀sìn ni kò yẹ kó túnmọ̀ wá ṣèṣe ẹ̀sìn

ما شاء الله تبارك الله آه. هنا اقول والله ابن ادم عربي اصلا <laughs> اه يا شباب النيو Rọ́bìlì zánà Alákejì nínú Sálùkùránì ìmọ̀ ẹ̀sìn wa tí kìí fi ń ṣẹgbẹ́ gbogbo ọmọ tó kù láyé. Yọ̀kọ́ bíbù lẹ́ákílà wàyògì bí bí hákọ̀ ìtìlì ìmáàni. Sọ́lọ́n bá ti ní kéèyàn kọ́ kọ́ máa lọ ṣiṣẹ́

Ibi ò yẹ ní kò yẹ ní. Yọ̀kọ́ bíbù lè ákílá. Látàyè ẹ̀ máa mú bérébéré. Wáyò bí bí ìbí akọ̀ ìfì lè yí máa. Àpọ̀ túnmọ̀ ìmánì, àmọ́ tó tọ́tọ̀hún tí ò tọ́tọ̀hún. Mínísìlá lè ta ámúlì lé àyà àti láàdì. A máa ronú sáwọn àyà al Wájà wá mi kìrọ̀ àti ha. A dẹ̀ máa kà á, a tún máa lo tó ń kà. Àtàdà búrí ha, wá fàhàmì ha. Ó mọ̀ ní wípé áyàtà kàlẹ̀ kan pé innama yakhsha Allaha min ibadihi al-ulama. Mm. Ọlọ́run àwọn tó yẹ kí wọ́n páyọ̀ wọn ọlọ́run ọba jù lẹ́ni tó kéwú àwọn ìjọba. Àfàlà yatadabbaruna al-Qur'ana am ala qulubin aqfaluha. Ọlọ́run Ṣé ẹ̀wà ronú sálù Qur'ani máa ni? Am ala qulubin aqfaluha. àmàlù ha. Àbódìdí kan tí ọkàn yín pa ni. Àṣẹ ìrònú sí mọ́ ni. Ẹ̀rẹ̀ pé oríṣiríṣi àwọn èèyàn, oríṣiríṣi ètò ni wọ́n ń gbé kalẹ̀ tí wọ́n fi ń wá owó láyé. Ká máa pọ̀ láyé, ọ̀nà tí wọ́n náà bá dirí pé ó ti lè yọ. ìtàwọn àfáà kan tó bẹ̀rẹ̀ sọ pé kọ́kọ̀ ayé parí pé àá ti lẹ́yìn. Yá Yohana Zukọ̀ dídá àti kún màá ìbọ̀tún tọ́bá ti ẹ̀ dáhùn ọkọ́ bá ti ẹ̀ òyẹ̀ká bẹ̀yìn bẹ̀ tí bẹ́yìn náà mọ̀ ìpé ọlọ́run nìkan la gbọ́dọ̀ pè pè nǹkan mí lẹ́yìn ọlọ́run wá orúkọ àwọn ọ̀rọ̀ wá ní àlejò mi ya ayuhanna. ọlọ́run mo pè é ọlọ́run sọ ilé láti fi tú ẹ̀ sí gbogbo èèyàn láyé títì kan wà ńlẹ̀ fún yàn Mẹ́rìnbọ̀tún mi rọ̀bí kó. Ọlọ́run bá ní ìṣìtí ńlá kan ti dé wá bá ẹ látọ̀dọ̀ wọn ọlọ́run. Wọ́n ti fà á ó lè máa fi súdú. Tó lè jẹ́ ìwòsàn fún àárẹ̀ ọkàn yín. Wọ́n wà ó ti fi ránṣẹ́ sí. Wàúdá. Tó tún máa

alkùránà ò ní ṣàìsí lára ẹnìkan àbíkẹ́ niyẹ jẹ́ ní yẹpẹrẹ ẹnìkan ò ní máa tẹ̀lé tó àdínà alkùránà àbíkọ́ máa jẹ́ ní jìláwùjọ́ ẹnìkan ní takun tó àrin Al-Qur'an àfi kó jẹ́ ní yẹ̀yẹ́ láwùjọ. Qala a máa fi Al-Qur'an yìí a máa fi gbé àwọn èèyàn kan ga. yarfa'u bi hadha al-kitabi aqwaman. àwọn àwọn tọ́lọ ma ma fi gbé ga àwọn lálùkùránì ni ẹni tó bá lálùkùránì tó ṣẹ́rìṣ alùkùránì tó lọ́fà alùkùránì wọ́n yàtọ̀ bihi al-akhari alájúlọ́ alẹ́ máa jẹ́ pẹ́rẹ́ àwọn èèyàn kan látara alùkùránì àwọn wo ni àwọn tí wọ́n pa alùkùránì lé tí wọ́n pa alálùkùránì lé láàárín ọlọ́wọ́ alkùránù ọmọ wọn tó bá kàwé wọ́n lárúkọ mọ́ lórí gbà èyí tó bá kéwú wọ́n bẹ̀rẹ̀ sí ti pè àbẹ̀rẹ̀ sí ti Afọ lẹ́sẹ̀kẹsẹ̀ afá Ahmad afá Yahaya ó ti dìkọ́ bẹ̀rẹ̀ sí ti pè àwọn tó máa wọlé kọ́dà tí Allah akbar àwọn àmìnà nígbàtà ti bẹ̀rẹ̀ sí kéwú tàbá fẹ́ gbẹ̀rù lọ́wọ́ àwọn ìyá wa wọ́n tún máa sọ́kà àfà márùn-ún márùn-ún pé nígbàtà ti kéwú yẹn orú yẹn àtúgbọ́dọ̀ fi hu ẹrù mọ́ fáwọn tẹ́sírí ìtọ́lọ ń sọmọ́ látàkà. láàá àdéyìí

fitnatayn. ẹ tí a bá ka Al-Qur'an o gbọ́dọ̀ fàlọ́ ààrẹ o gbọ́dọ̀ rí pé góòdì ní ẹ o gbọ́dọ̀ rí pé ìmọ́lẹ̀ ní ẹ wúrà ní ẹ ojú fàdákà lọ o gbọ́dọ̀ ẹlẹ̀ wá ka Al-Qur'an wà fà ìwọ́lá

ẹ má sọ pé òun brọ́dà yẹn dùn mọ́ láìkì tẹ̀júìdì wọn má fọ́ fún tẹ̀júìdì àmìrù àmìrù nínú gbà kó wà kó wà máa lọ tún jáàbù ìtẹ́ ní ṣojú ẹ̀ sísà mi náà ń bọ̀ ní kíláàsì fẹ́ wá gba kí ó lọ́ lo pẹ̀fún kí ló ṣe ẹ́ tó bá ti nídìí ọkọ̀ sọ fún àmìrù pé èmi gbọ́tẹ̀ ń plan pé pẹ̀lú ọgọ́lọ́n tí wọ́n máa fi parí báyìí kí ṣe nìkáà máa pa lóòrè máa pàtàmọ̀ àwọn tí ń sọ fún àmìrù nìyẹn tó rápá àmìrù ló ní stress àmìrù ya ọ̀nà máa tòrò ara ẹ̀ kalẹ̀ díẹ̀díẹ̀ ẹgbẹ̀gbọ̀n ẹ̀tọ́ kíkẹ̀bá ṣe àmìrù àmìrù á sọ rẹ̀ ààlè dífùtì pé láàrin ara yẹn lè rẹ̀ ìtẹ́fẹ́ fẹ́ra láàrin ara yẹn ààlè takélé yẹn ṣùgbọ́n ẹ má gba ọ̀nà tí ò dáa ẹ má gbé gbọ̀nà jàmbá ẹ má gbé gbọ̀nà kẹ́ẹ̀tí máa lọ kára mọ́kọ̀rọ̀ kẹ́ẹ̀tí máa lọ tẹ̀ra lára níkọ̀rọ̀ kẹ́ẹ̀tí máa lọ sẹ́jà oríṣiríṣi mẹ́sẹ́jì burúkú síra yín kẹ́ẹ̀tí máa lọ yàrá yín ihò ní yàrá kẹ́ máa sẹ́jẹ̀ jẹ́ kó wáyé ẹ má dọ̀tí malkuran ẹ má jẹ́ káwọn tí ò kéwú láàrin máa sọ pé àwọn táwọn ò kéwú gan bẹ́ta wọ́n sọ wọ́n sọ torí àwọn tí wọ́n àwọn ń ṣe ẹjẹ̀ mọ̀pá àwọn àwọn sọ pé àwọn ẹlẹ́sìn alákùránì ordinary muslim náà wọn ti rí pẹ̀yìn ti gbẹ́sìn ẹgbẹ́ pọ̀lẹ́ kò sáàbùrú kéèyàn gbé sù sórí kéèyàn gbé sórí kan ní tó fi ń da ni àbí kí n gbé sí rù ṣé kí wá bẹ̀ẹ̀sì ni kí n gáyé rù ẹ̀yin tẹ́ wá gbèrú tẹ́ mójú tẹ́sì yẹn kò wá fún wá dá pẹ̀lú alùkùránà rẹ̀ pẹ̀lẹ́sì pẹ̀lú jìlìbà pẹ̀lú rúgbọ̀n pẹ̀lú àpẹẹrẹ kò dákọ́ tó wá bàwọ̀ níbi kọ́ṣankọ́ṣan má dọ̀tí wa tẹ́rẹ́pẹ́ ń tàn rí tírọ́dẹ̀ alálùkùránì òun ni a perfect ṣùgbọ́n à ń retí pé kí dáadáa máa jáde síta sí tí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tí wá. ni ká máa lára rẹ ni ṣùgbọ́n nìkan wà fẹ́ kó dáa níbi nǹkan méjì ni ìlara iléyàn ní máa túmọ̀ pá àrùn kan pé kí n tọ́lọ ń ṣe fún bọ́lọ́wọ́ ẹ̀. rajulun. ṣùgbọ́n ó wù wá torí pé ìpìlẹ̀ tí a pè ní hasad wo ni kíyàn orúkan ìlara kíyàn orúkan pé orí tọ́lọ ṣe fún lágbájá kò bọ́lọ́wọ́ ẹ̀ kó gbé mọ́tò máa lọ́bí kó ná zẹ́ẹ̀tì ìlara nìyẹn tánàbí ní ká máa wáṣọ́ kúrò lọ́dọ̀ àwọn aláburú onílara yẹn àwọn olójú kójú àwọn eléròkèrò anábíwá ní àwọn ìlara méjì kan dáa kò ní máa túmọ̀ ìlara a máa túmọ̀ ìjẹ̀rán ìfẹ́rù tọ́lọ ń ṣe fẹ́ nìyẹn alábìnrin ó dá níbi nǹkan méjì kan rọ́júlù ní àtàgùnlọ́gùnlẹ̀kùnrìánà alábìnrin rọ́júlù ní àtàgùnlọ́gùnlẹ̀kùnrìánà wà húwá yẹ tìlú àná àlẹ́ ìwà àná wá ká yẹn orí tiẹ̀ wá mú pé èmi náà máa mọ kí ni ká olú òkú ọlọ́run kí tó ṣe tán ní ẹ̀fì yìí mo gbọ́dọ̀ ká ọmọ mi káwọn ọmọ tòmí náà kọ́ tó jẹ́ dé ọ̀hún náà ó ti gbọ́dọ̀ màlùkùrá ní ká kọ́mọ mi tó pé ọmọ ojú mẹ́ẹ̀ẹ́dógún ti gbọ́dọ̀ sórí àwọn tó ti ká orí ń wú wo fídíò àwọn tó ti ká ó wá ń jó wúrú àwọn kan bẹ́ẹ̀ yẹn الجبتو الآن في إليه إنما جاء الحصاد بمعنى الحصاد الحقيقي المعروف أنا بني أجاء ورجل أنا بني أنا لك أتاه الله مالا أتاه الله مالا هو ينفق انا الليل وانا النهار náà bá fún lówó irú ń tẹ́ẹ̀ ṣe bílò ní àwọn kan ti náwó àwọn kan tí ó ti rá ní ọgbọ́n tí ìbẹ̀ fowó bá ń dá sí kìíní kó lè rọrùn jù báyìí lọ irú àwọn tọ́lọ̀ ń fún bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn kan mọ̀ anábìnrin tó wá ń ná owó yẹn tọ̀tán tó àwọn èèyàn kan máa jowú ẹ̀ pé á kémi náà dẹ̀ lè nírú bọ́lọ̀ ń ṣe kẹ́lágbájá yìí kí máa ní nílé kéwú ẹgbà àwọn àfáàsì àáfẹ́ gbà wọn kò sówó tá máa sọ fún wọn ni àà ọ̀dà bí èlò lẹ́yìn sọ fún àfáà kan náà a ṣe mánéjì 30,000 fún wọn èyí ẹ̀mẹ́ta lọ́sàn náà bá kọ́ mọ̀ bẹ́ẹ̀ wá rí ìtàn ó dà mú gba àfáà méjì pé ẹlọ́wọ́ àwọn máma san owó àwọn méjì ọmọ lọ́kọ́ àwọn ọmọ ẹ ẹlọ́wọ́ àwọn àfáà méjì máma san lóṣooṣù ẹ máa rán mi létí máma sẹ́ndì ẹ̀ sí ohun ẹlòmí ìkó ṣe kò tún tó fẹ́ fi ṣe ni ẹni tó bá rẹ̀ ni tó ń ṣe má lára pé kí nǹkan ṣẹlẹ̀ tó kó má lè ṣe mọ́ bẹ́lọ̀ ń pé kọ́lọ̀ ń kó ṣe tiẹ̀ náà fún wọn náà ni torí jẹ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kò díwọ̀ mọ̀wé o níparí gbogbo ẹni kó ti má mọ̀wé tẹ́lẹ̀ sálùkùránì bá ti tẹ́lẹ̀ ní ọpọlọ ẹ̀ gbogbo tó kù láyé àrọ̀rùn fún ìwé yẹn àrọ̀rùn fún tó bá jẹ́ tẹ́lẹ̀ lọ́kọ́ ni a mọ̀ ju àwọn tó ń ṣe lọ tó bá jẹ́ ẹnjìnárì kìíní kan ló lọ ṣe ni a mọ̀ ju àwọn tó bá lẹ́nu ẹ̀ lọ torí pé tó wà lára ti ẹ̀yẹn ohun tó lágbára jù láyé ni wọn alùkùránì ohun tó lágbára tó alùkùránì láyé kò sí olótiwáwà láàrẹ ẹ̀yẹn ah بمضوك لا يكري لو أنزلنا هذا القرآن على جبل على جبل لرأيته خوشعا متصدعا من خشية الله وتلك الأمثال نطلبها للناس لعلهم يتفكرون أربي بعضنا أنا أصور هنا أنا أصور على رأيته وتلك الأمثال مو في ليه القرآن تباس وقال kalẹ̀ sórí òkè kan lára àtàwọn kọ́ọ̀tì àmútásọ̀tì àmìnkọ̀ṣìyàtìlá. Àwọn akọ́jẹ̀lẹ̀ òkókè náà tóbi tó alùkùránì tó bá dé orí ẹ̀ báyìí afọ́nká. Ìtumọ̀ rẹ̀ ní kókò tí ń tẹ́ gbálùkùránì lé tálùkùránì ò kápá ẹ̀. Ṣáàrẹ̀ ni ẹ̀ka àwọn alùkùránì wà tá a fi ń ṣèwòsàn. Kò sí ìtẹ́ ẹ̀ka nú ẹ̀ tí ò wòsàn. Ṣùgbọ́n láwọn túnmọ̀ ọmọ tó fún aláwọn àṣírí ibì kan nú ẹ̀.

ọlọ́run èrí ò tí mo fẹ́ bá ní fàmì ní kankan ògùnà gbójúlé o ṣùgbọ́n olè mi gbójúlé o kalkùránì kò sọ fọ́lọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọ̀họ̀ táyà ara ni wọn ẹjẹ́ ká wa tẹ́jì ń tí àwọn alájá pà nínú ilé yìí fàlásìmọ̀ bàbá yẹn yá wá ní òṣìṣẹ́ ẹ̀ṣẹ́ ń plé òṣùká nínú ilé yìí òṣùká lẹ́yìn sí ń plé ẹgbẹ́ bàbá yẹn yá wá tí ẹ pà àwọn oríṣiríṣi ọmọ fàdákà àwọn kan tàlótúnjọ ọmọ fàdákà tẹ́ẹ̀bá fàdákà kílẹ̀ tún máa wá pè ẹ̀yin lẹ́mọ̀ orúkọ ẹja tó ń pè láti. Wàláàzìmú àlẹ́yìn. Gbogbo ẹ̀rọ ti ń pè nínú ilé yẹn ní ìdí ẹ̀ mọ́. Bílíkì rán àti wá àti lò ó. Ẹ jẹ́ ká lùkùrá ni ẹ̀rá yìí nínú ilé yẹn máa pè. Bìbí ìṣẹ́jú fún àwọn àhàwà aláwálé mọ̀lá kan. Bí a bá ti ń pè àlùkùrá ni pẹ̀lú òkú ọlọ́run wò. Bìbí ìṣẹ́jú fún àwọn àhàwà aláwálé mọ̀lá kan. Gbogbo wàhálà ilà ìlú àti gbogbo òjì ìdààmúdàbò gbogbo àkúrò nínú ilé yẹn. Sẹ́ni tí bá ń gbé nínú ilé yẹn ara rẹ̀ ò ní lélẹ̀ mọ́. kọ́nà tó bá jẹ́ ìyàwó èèyàn ní nǹkan burúkú wà lára rẹ̀ tẹ́ bá ti ń tí àlùkùrá ní bẹ̀ oúnkò inú kí àwọn ẹyẹ burúkú rẹ̀ kí wọ́n fò dànù àbíkò àti wọ́n kó jáde tó bá jẹ́ tẹ́nàtì tó jẹ́ níbi nínú ilé ẹ̀tà ní bá ti ń bọ́lẹ̀ nínú yàrá ní kò tó kó jáde kọ́nà bá ṣe ní balẹ́jọ àbúrúfà àtàsọ́ àti àwọn náà tàgbọ́ gbogbo àwọn ọmọ ìmẹ́ àti látòkì délẹ̀ ọlọ́njọ́ bá wa ṣán lórí rí ọmọ bá wa fi malkùránì mọ̀ wọn bá wa fi yí wọn yékéyéké wọ́n bá wa jẹ́ kó lápáre nínú ìgbésí ayé wọn má jọ padà fi bú wọn pé ṣe bó olóòkéwú ṣe bá àfà ló pẹ́rẹ ṣe bá àlájà ló pẹ́rẹ ọlọ́jà ń ka kí fún ájò ní èyí tí wọ́n náà wá ṣe yìí ń kọ́ ọlọ́njọ́ má fi ṣàdọ́wọ̀n fáwọn ọmọ wa o má fi ṣàdọ́wọ̀n fáwọn náà ọlájọ́ kan tọ́lọ́run mo tún kí àwọn elétò lẹ́ẹ̀kan sí uh, fọ́wà ìdírísì nẹ́kọ́ àti gbogbo ọ̀yá mi tẹ́wà ń bí uh, mo kì látòkè délẹ̀ jazakumullahu khairan wa barakallahu fikum mo ní àwọn oṣù lẹ́sìn وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته